today seventeenth of february twenty twenty three live at ojota ojota ojota lagos state is on fire ojota everywhere have scattered o oh, ojota soldiers everywhere they are shooting seriously this is ojota o oh. if you are if you have your way you can boycott ojota this morning boycott ojota don pass ojota o. Oh. Ojota Lagos State this is Ojota soldiers everywhere we don't know what's happening o oh. people are just running Ojota o. Oh. we've been blocked. Every motor is actually turning back towards Ikorodu. There is actually problem. You can see they are burning something at my truck. So everybody is running back and it's actually very dangerous for me to move forward. So everybody doesn't even know what is happening. The motor are blocked from the other side to go to Ikorodu while the ones coming from Ikorodu towards my truck are also moving back. So we can see they are as well going back to àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní my twelve ní ìdájí láàárọ̀ ìtakọ̀ dédé rí eléyìí o àmọ́ àwọn tí wọ́n wá dá riot yẹn sílẹ̀ wọ́n fi iná sí police station ní under bridge my twelve so ibẹ̀ lẹ́ ń wò yọ àlèráyè débẹ̀ àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ wọ́n ti ń yìnbọn yàrá díẹ̀ so wọ́n ti ń lé àwọn èèyàn padà gọ́ báyìí. <laughs> wọ́n ti ń lé everybody o. wọ́n ti sójà yẹn náà. wọ́n ti Yeah, lé everybody o. ní àwọn sójà yẹn ni. o wọ́n lé everybody o ní wáyé twelve láàárọ̀ yìí pé ábùn nìyẹn wọn àmọ́ àwọn tó wá dára ọ̀jẹ̀ lẹ̀ àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní under bridge yẹn already. I lè sọ pé nǹkan báyìí ló so but as at now so I want yìí to scare anybody sí ìrìn kò sẹ́nibọ̀dì tó ya plan ni pé bóyá wọ́n fẹ́ ṣe ráyọ̀ tàbí nǹkan kan àkọ̀dídí àkọ̀dédé jí gbà yẹn ní àárọ̀ yìí ọlọ́run dẹ̀ ti I àwọn to sọ pé ìdìbò ní host ó ń because àwọn èèyàn ń para kò dìgbà tá a bá dìde tá a bẹ̀rẹ̀ sí ní jólé tá a bẹ̀rẹ̀ sí ní jó nǹkan kan àwọn èèyàn ará ìlú gangan fúnra wọn àwọn fúnra wọn náà máa dìmáàdì fúnra wọn àwọn tá à ń jà fún tí wọ́n ti wọ́n mọ̀ pé àwọn èèyàn ń jà fún wọn so kí gbogbo anybody tó bá belong sí ọmọ Oòduà nation kẹ́nìbọ̀dì ní sùúrù kẹ́nìbọ̀dì má jáde for now aráàlú wọn á ṣòsì fúnra wọn so ìlú nǹkan gbogbo èrú ti máa tó ẹ̀fọ́ yìí láàárọ̀ ẹ̀ ń sá sọ pé èèyàn ọmọ báyìí ló dálẹ̀ gbogbo jí láàárọ̀ kùtùkùtù ká lọ kírun làbẹ̀rẹ̀ sí ní gbọ́ ṣẹ́lì lọ́tún lọ́sì so àwọn èèyàn dúró yà kárọ̀ so àti lè sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ báyìí so ní sáìdì ibi tẹ́mi dúró sáìdì owó di orílẹ̀ lọ́nà pòdúró ní máa twelve rẹ̀ ni mo wà so àwọn èèyàn para. Ọ̀rọ̀ ọjọ́ fún ìṣòro ló ń bí ọ̀rọ̀ ìṣòro a rí mo rí kíní zoom a máa rí máa rí àwọn ọlọ́pàá lọ́tọ̀ àti lósì tó a lè sọ pé nǹkan báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Today, 17th of February, 2023 live at Ojota Ojota Ojota Lagos State is on fire Ojota everywhere have scattered o oh, Ojota soldiers everywhere they are shooting seriously this is Ojota Oh, if you are if you have your way you can boycott Ojota this morning boycott Ojota Don't pass Ojota Oh, Ojota Lagos State this is Ojota soldiers everywhere we don't know what's happening o oh. people are just running Ojota Oh.